nígbà tí ń dọdẹ mi kó mú sì wáá fi ọ̀rọ̀ àǹfààní ọdún igun tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ yìí kó mú fi ránró sí ọ lórí. ṣé wọ́n ń fẹ́ ni. ó èjì rẹ ìbéèrè tó ń béèrè lọ́wọ́ mi yìí ṣe ni lọ sọ́ọ̀bù yíyá rẹ sọ fáwọn ọmọ ṣẹ́ wọn tó ń palẹ̀ mọ́ ẹ̀rọ amọ̀ fún láti ìbọ́kùnrin làgòyún bá bímọ náà tán lólóko wájú lólóbò lẹ́yìn làwọn àgbààgbà bá kọ̀ ọ́ lóko bá sáwọ́ lé bóko bá sáwọ́ lé ńkọ́ mẹ́rìndínlógó òbó eduye ìlẹ́sà ìlẹ́sà mílẹ̀ bá fèmí jẹ́ kúrí bí igbó ẹni arákẹ́ni bá wọn jíjọ́ àwọn sàǹbà sàǹbà ògógó mọ́ ọ́ sí jẹ́kú pákẹ́ǹtì kẹ́ni ìlú àwọn ọ̀jẹ̀ òfòrí ńlẹ̀ ọmọ ògùndé èké lápá kúlódò ẹ̀ tó kú jẹun ẹ̀ tá àyè sọ̀rọ̀ àyè ọ̀tà òkú lọ́tà. bàbá ni arúgbó bàbá ni bàbá jàǹfà bàbá làwọn mẹ́tẹ̀ẹ̀ta ti lálejò ògbórí òpó ẹ̀kọ́ ọ̀jàgùdù àkàrà òkú ẹ̀kọ́ ọ̀jàgùdù ọ̀lẹ̀lẹ̀ òfòrí ńlẹ̀ ọmọ òkúdèké lápá kúlọ̀dọ̀ ẹ̀ jẹun ayé sọ̀rọ̀ ni wádò ní ní mi nílò àwọn bàbá ẹ̀yìn erin ọmọ bàbá kẹjá àwo sàǹbà sàǹbà ògógó mọ ní ilé ọjẹ bàbá wa kò ní o. ọ̀jẹ̀ bàbá wa kò ní bàjẹ́. ọ̀dọ̀fin kìjà ọ̀dọ̀fin orí akin ọ̀dọ̀fin ìdímúre kẹ́bi san àwòdégbò bàbá àgbà onírẹ̀wà láàrin ó ti malẹ̀ oníṣojú ọdún ìyájọ péjú ṣe tẹ̀mí ọlọ́jẹ̀ tó gbọ́n ebọ́jẹ̀ rẹ̀ lójú ọgbọ́n èyí tí ọgbọ́n ebọ́jẹ̀ rẹ̀ lójú ọgọ́ èmi mọ ọlọ́jẹ̀ tó gbọ́n bíi ifá tó ti túmọ̀ bí ọ̀pẹ̀lẹ̀ níbikẹ́bi sùn náà ni bàbá àwòdẹ́gbò ọ̀ṣọ́jú ọdún yìí àjọ péjú ṣe tẹ̀mí yìí ọ̀rọ̀ bí ẹkú bí ìbànújẹ́ ọlọ́run oníjọ́ yálé yìí wá bẹ́sẹ̀ wá sọdún èyí kẹ́ ẹ pẹ́ ní ayé kẹ́ ẹ dára lẹ́wọ́ àbí ọ̀ṣùṣù ikú onífìlí èyí zòde àrùn onífìlí èyí sọ̀dẹ̀dẹ̀ ọ̀jẹ̀ bá bá wá kọ́ bàjẹ́ o ọ̀jẹ̀ bá bá wá disturb mi ẹ o ti ṣiṣẹ́ lọ látàárọ̀ ṣé mo tún nílé sùn ni. ó dà pé ọmọ ti fẹ́ máa mú mi ó ti mú mi ó ti mú mi. gáìmì gáìmì o tún ti bẹ̀rẹ̀ o tún ti bẹ̀rẹ̀ o ṣe jóòrù yìí náà ni kí ló dé o bẹ́lẹ̀ kiri òru ni o bẹ́lẹ̀ kejì òru ni ẹ ẹ mi tù délé kí ló dé tó bá tiẹ̀ jẹ́ pòrò gan là ń ṣe ẹ ṣé wọ́n wá dandan kó jẹ́ pòrò náà ni o máa n wò láàmúmọ́ra kankan ni kó tẹ̀ jẹ́ kílẹ̀ mọ́. Ah! àgàrà ó bá ló ṣe ń sọ̀rọ̀ báyìí ah! wo ló gbé mọ́tò jáde mi ìwà òkè sẹ́mi ìwà òkè. òde ti wà á o òde ah! o mo ti yá kọ́sítọ́mà ní bátìrì mọ́tò mi mi ò dẹ̀ mọ nǹkan tá a fẹ́ ṣe sí ṣe wà. ẹ eh! ó ṣe kí ni bátìrì ó mi o lè mú mọ́ra mọ́ mi ò lè mú mọ́ra mọ́ wo lọ́wọ́ bó ṣe máa ṣe. kẹ́mi farabalẹ̀ pẹ̀pín pẹ̀pín báwo rí bátìrì mọ́tò ṣe kí ni. mo ń bọ̀ mo ń bọ̀. Oh, oh, oh, ah. operation bíi ti bò ó. wọ́n ní kò lè dọmọ bí ni èmi dẹ̀ ti kówó fún wọn wọ bí ṣe wà yé sí ayọ̀ nínú retí. àmín àmín àmọ́ ẹ̀yin náà kò kù díẹ̀. bíi ti báwo. èèyàn tí ò rí bí àwọn gan ó ń wéwà àjíbọ̀nà kápẹ́ ẹ sọ fún mi ni ẹ̀kọ́ tútù lásán ni tó a bá lè fún eegun orí gbígbẹ sí báyìí láàrin ìṣẹ́jú márùn-ún yóò bí wọ́rọ́ ni torí orí gbígbẹ ní ìpè tútù wà sáyé Eh. yóò sáré palẹ̀ ẹrù rẹ̀ mọ́ eh. yóò mọ̀ bọ̀ ni. ẹ eh, ó yẹ kó mọ̀ ẹ́ pé mi náà ń ṣe ọmọkùnrin ah. bẹ́ẹ̀ kò bá mi lákọ rárá lábo ló ti bá mi ó ti yẹ ojú oorun ni mo wà tó fi wá jí mi. Ah. Ah. ìgàn rèé o. ọ̀nkú dókítà ní kẹ̀yọ́jú sáwọn. dókítà. kí ló tún ṣẹlẹ̀. ó ti ṣe o bàbá ti ṣe o ó ti ṣe o ayérayé ti ṣe o ohun tó ń bà wá lẹ́rù bàbá ti ṣe bàṣírà kọ́kọ́ máa jóná máa bá mi yọ̀ ẹ kí ló alágàyàwó ti bímọ ẹ bàbá olóore tiwa láàánú tiwa fúnni má ṣìrègùn wò ó jẹ́ gbogbo àwọn ará ọgbà mọ̀ jẹ́ kó mọ̀ pàgàràwù bímọ rántí bá mi pé aláàjì azeez o àgàràwù <laughs> bàbá aláyé ìtọ́dọ̀ tí wà nìyẹn <laughs> ẹni àbá jẹ́ inú owó rẹ̀ ló lówó <laughs> màsírí ọmọ burúkú lọmọ bó ṣe rí nu. wàá gba ayé ọmọ. inú ah, wọlé ńlá. wàá ṣe rè. bàbá aláàánú ti a. wàá gba ayé ó ṣáà mọ. afúnni ló ń jẹ máa sì rè jẹ ìpínlẹ̀ padà wá síra. àlàyé òye ọ̀la gbági ni o. kí ló ń ṣe gbági. Ah. a gbọ́dọ̀ lọ máa aṣọ oríṣi méjì la máa mú àǹkárá fún jẹ́nẹ́rà léèsì fún ẹni tó bá láyà kò bá wọ̀ <laughs> ah, bẹ́ẹ̀ ni ah. àti pé ọmọ mi ló fẹ́ wá bọ́ ọmọ mi ló fẹ́ kọ orin ọmọ ẹ èwo náà àwọn ọmọ ẹ. ẹ sórí àwọn bàbá ẹ yẹn wọ́n ti wọ́n dàgbà wọ́n á fẹ́ fún ọmọ yẹn ní chance pé kó náà kàn wá ṣe kíni sẹlúlà ni táyé sẹlúlà. táyé sẹlúlà ló fi wá kọrin. ọmọ mi. <laughs> wo ọ̀gbẹ́ni wá tiẹ̀ kó tó ṣe anything wàá jẹ́ kí ìyọ̀ lọ́mọ kó tiẹ̀ kọ́kọ́ délé náà kó tó bẹ̀rẹ̀ sí ní pèrò sọ́kọ̀. Ah, mo fi gbogbo yẹn lẹ̀ ah, a ti lè pèrò sọ́kọ̀ báyìí wọ́n ní wọ́n fẹ́ sọ operation wọ́n ní kò sanwó ẹ̀dẹ̀ sanwó wọ́n tún dáwó padà a tún sọ operation pé wọ́n. Ah, ọ̀gá tí a ọ̀gá ọ̀gá akọni mo wà. ọ̀gá ọ̀gá. bàbá mo ti pè yín pè yín àti dájí mo ti ń pè yín bí mi ṣe ń rọbí ó dàbí gbàtẹ́gbẹ́yẹ̀mí náà mo ń rọbí mo ti bímọ fún ẹ̀yin national o. a bímọ o a bímọ. àmọ́ ah, ti bímọ fún yín àlẹ́ adímùsílẹ̀ MC Olúọmọ. a bímọ. akọ ni mo bí akọ lògì náà ń bì. wọ́n ti pàdé rẹ̀. ẹ ẹ mọ̀kọ́ tó ṣẹlẹ̀ aláyé nítorí ìrìn mi pọ̀ ẹ ẹjọ ẹ bá mi pe súlẹ̀kùdẹ́lẹ́ tí ó tu ẹ bá ń sọ fún àwọn náà ẹ bá ń sọ fún sàfàṣẹ́gun ajagungbadé ẹ ní mo ti bímọ mo bímọ fún union kókó náà gbúdọ̀ gbọ́. ẹ no problem bàbá máa pè yín later àwọn sọmọ rí nìyẹn jọ ẹ ń fẹ́ jù bẹ́ẹ̀. ọlọ́run ọlọ́run. ẹ ti rí wọn lè wá bíi sẹ́lò nípa ẹ̀yìn sẹ́lòdì ẹ kì í ṣe èmi náà owó tó pọ̀ lọ́wọ́ mi ni. mo ṣe ní nájú lọ síbi tí wọ́n ti ń ṣọdún eégún bóyá máa jẹ́ rówó. bó o ní tó wá yọ. yọ kẹ ẹtẹ lọ́wọ́ sí bábọ fùrọ kí làwọn ọmọ rí wo múdà fojú kàn mí sí ni wọ́n na bẹ̀ǹbẹ̀ náà bí òjì àtomi lọ́jọ́. kò burú agarawu bímọ. ẹ agarawu bàbá àgbàlagbà. bẹ́ẹ̀ni àǹtí àǹkẹ́ ti bọ ọgbà so gbogbo àwọn aráàánú ọgbà sì ti fọwọ́ sí pé ìwọ ni kó o plane jọ́nà pé ààfò lórí ńlá kankan. ìjẹ́tẹ̀ hmm. ò wá dé tí mi sì fi microphone kọrin rí. sẹ́yìn hmm. tó bá jẹ́ èèyàn ni dádúró elégbèrè náà ti sọ bẹ́ẹ̀ àmọ́ àǹtí àǹkẹ́ ti ṣèlérí ipá wọn bọ̀ gbàrinṣẹ́ lọ́dọ̀ àjẹkànlé ohun rẹ̀ dùn kò dùn bá ti gbá máìkì mú tóóró nì. bàṣírà. wo actually ah, wọ́n ní o gbé fáwọn ẹlẹ́gbẹ́ rẹ̀ sórí léèsì tán mú thirty thousand ni àti àwọn kẹsì tí láwọn ọbọ ọgbọ̀pá márùn-ún àmọ́ ọ́fẹ̀mí lọ́pàá kan tí ń ra materials ti tájọ fi gbàgbó. Bàṣírà ẹ̀rù máa ń bà mí tó sì mọ̀ pàgàrà ó burú tí n bá lọ fọ́nbù lójú àgàrà ó ń kọ́. bọ́ọ̀lẹ́ ń bẹ́ẹ̀ ibìkan làwọn táyà àti pàṣọ náà ti bẹ̀rẹ̀ ibìkan náà nìwọ náà ti bẹ̀rẹ̀ àǹtí àkẹ́kẹ́ wà ń bẹ̀ mọ́ wà ń bẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀. orin ọpẹ́ ni wọ́n máa kọ gọgọgọ ọlọ́wẹ́ máa ṣe orin ni wọ́n máa kọ sọlọ fọ́lọ́n lókè tó ti gbà fúnṣẹ́ owó mi orin ọpẹ́ ọpẹ́ ló yẹ mí Bàṣírà mo yan ìfẹ́ mi níbi tó ti da mi ò kábàámọ̀ pé mo ṣe fẹ́ ọlọ́run ló ní kí n pàdé ẹ lọ́jọ́ yẹn o èṣù dákun kó máa yà wá òun rán mi. ẹ káàbọ̀ sáà. <laughs> Eh, eh, eh, ẹ ẹ rasa ẹ kújọ́ mẹ́ta ẹ ṣàdàkùn torí ọlọ ẹ má bínú sí i ọmọdé ló ń ṣe é ah. ẹ dákun. bíndẹ̀ sọ ẹ̀yin gan ti ń ṣe mí irú ọmọdé wo ló ń ṣe ọmọdé tó bá mọ owó gbà ele tí ò bá ṣe pé irú ẹ̀yin tẹ̀ tẹ̀lé wọlé wa kò bá ti wọnú ọ́fíìsì kó dúró two weeks dé reception bẹ́ẹ̀ wọn ò ní jẹ́ kó wọlé. ìmọ̀lódé ń bọ̀ tó lòkùn kí ló máa ń ṣe ẹ náà dókì ló fi rẹ̀ pin náà kí ló fi rẹ̀ pè ṣé wọn ò tí ì jọra lára ẹ ni. ló máa ń ṣe kí ló fi rẹ̀ pè gan kí ló já mọ́ hàn yàrá yẹ gan wọ́n sì lè wà kiri àti ìkọ́pẹ́rẹ́ pẹ̀lú wọn. eléyìí àfi kó mọ wá bá mi ẹ fún mi nígbà ẹ fún mi láwo the other time ó lóun fẹ́ ṣe run kìnìún kan China wig àbí kan mọ́ ni ṣé ìrìnà China ni ọ ni ọgbà two fifty lọ́ọ̀ mi ṣé òun náà kọ́ lórí ẹ̀ dín kólókòló yìí. ọmọ kan wo pé o jẹ́ ẹ̀ ní ìbàdí gbogbo òṣì tó ń ṣe èmi ò kò bẹ́ẹ̀ mi lè Ah, ó ń lélẹ̀ ẹbí léèrè ṣógbà fún wa rí ni ah! wà ní fọwọ́ kan. Eh! Basira níjọ́ wo ló da gbogbo rádaràda báyìí ṣé pé lóòótọ́ ni òògbà kan fọ́ọ̀lẹ̀ tún kọ̀ wò eh? kí ló ètò wálé ayé mọ́ yà òun á máa yẹlẹ̀ kankankankankan a ní wọ́n sàwọn mọ̀kì ọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o tún kàṣà kọ́ ọba wọn sí eré ìmọ̀ pé wọn náà ti wá di mọ́kàn àbò òfẹ́ ẹ̀ ń dìgbàjú lù ọ́ ẹ wo ó tẹ̀ ti wá dáa báwọn ìjọ abáríbi báyìí òun ni bí wọ́n wọlé bẹ́ẹ̀ ni ẹ ẹ̀ ní yàrá kankan níbi iléeṣẹ́ yín. yàrá pọ̀ ọ̀fẹ́ ọ́fíìsì wa ni. ẹ mú wọlé kẹ̀nà fẹ́lẹ́fẹ́lẹ́ kẹ ẹ gbọ́sọ lára ẹ kẹ kẹ ẹ tútù désàlẹ̀ kòkò tàbí bẹ́ẹ̀ kẹ ẹ sáré mu síbẹ̀ ń dọ̀ bojú ẹ sáré ṣe yọ̀dí fún un. kílẹ̀ fẹ́ dọ̀ bojú ẹjọ́ ṣe yọ̀dí. àìjí ò tó yín gan rírú ẹ̀ náà bọ̀. súnmọ́ súnmọ́ nǹkan rẹ kẹsì mọ́ owó bọ́ bọ́ bọ́ ń fẹ́ kíni aṣọ kíni tí mo sọ fún yín adébúkàtà náà ló máa gbé wá aṣọ rẹ̀ ṣe ń jẹun sọ fún ọ̀nà ẹ gbàṣẹ́ra wọn bí hmm. ṣe ti rí nǹkan. gbàdúró ah, gbàdúró fún kọ́sọ́mà. so ojú yìí ò jẹ́ mọ́ ìyá lílé ajé lọ́mọ yìí o. <laughs> ẹ gbàsọ́ lára ẹ ẹ tuntun dé sàlẹ̀ kòkò. aṣọ mi á tù wà á sọ kọ́ ọmọ fọ́kàn oyè kíni kíni dáwọ̀. jọ tú tú sí ẹ̀yin náà ẹgbà rọ́ǹdì ẹ̀ ẹgbà ẹgbà yẹ́bẹ́yẹ́bẹ́. ìnira aṣọ mọ́ o bọ́ọ̀sì bíi a ní obìnrin èèyàn wọn kra oyè pọ̀ o. ẹdùn èlò lásọ gan. ẹ forty five thousand ni. ṣé tìyín náà ti wà mẹ́rin. àràrà oyè tá à ń ta nìyẹn. forty five thousand. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ ara ẹ̀ ara anyway ẹ torí tí ni o àǹtí ọdún kí àdájọ́ sí kẹjọ ni ọ̀túnla ni. ọ̀túnla ah, wọnú o anyway màá pé bí n bá tiẹ̀ ráyè yọjú náà àwọn mi máa wá so aṣọ ẹ máa gbé kan sí i so ó máa jẹ́ ninety thousand naira. ṣé náà ti ṣé kí n rà fún ẹ ni. ah ẹ ṣe ẹ rà fún mi. mo ní ṣé kí n rà fún ẹ ni mo bẹ̀rẹ̀. ẹ rà fún mi. ẹni o gbà á gbàrà dúró jàre. ṣé bẹ́ẹ̀ sàrán ló ṣe ń ṣe yẹn. ẹ ti fún mi lówó aṣọ náà ẹ ń tẹkùn. àní ò fara. mẹ́jà ẹ̀jọ̀. kí ló tún ṣẹlẹ̀ ṣé bí mo ti raṣọ ọ̀tọ̀ ni nǹkan tí mo fẹ́ tọrọ lọ́wọ́ yín. o wàhálà ẹ pọ̀ wọn náà ló ní kí n excuse ká sí bíbá yìí tó bá mọ̀ pé òṣè kò pọn dandan kò máa lọ máa wọlé. rárá ìyẹn ti ẹ kọ a ní ẹ̀dẹ̀ yá mi ní chain àti aago àtàwọn òkà tí màá lò lọ́jọ́ yìí. àwọn ẹ̀ṣọ́ tí mo máa ń lò bọ́ ẹ̀mí òun unisex kọ́ mo máa ń lò tọkùnrin ní àwọn nǹkan tí mo ń lò. mo mọ màá má ní ìjẹ̀bi. but ah bí mo bá gbọ́ ẹ ṣe máa rí o kí má lọ já lọ́rùn ẹ o. a láéláé ẹ má wọrí má má wò wọn ò lè já. o ṣọ ó sì kí ẹ hàn rẹ. yóò wá níta sọ. ẹ màá ṣe màá tí bá ti dọ́chìn padà màá wá sí i. ṣé a ṣe ń sìn kásáré. Mm-hmm, tí bá ti dọ́chìn ẹ mọ̀ torí àǹtí mi kì í fẹ́ máa ṣe irú nǹkan báyìí lójú mi. Ah, ah, ṣé ó wà níbi màá sìn. wọ́n mm, máa dúró níbi tá a tún. mi ni pẹ́. èmi náà èmi ò wọ́n sí mi lójó tó ń tún steve sẹ́yìn. mi steve sẹ́yìn hausa ló là ń orin kò lè bá mi lójijì mo jagun bẹ́ẹ̀ mo mẹ́nu bẹ́ẹ̀ ló jẹ́ kí jẹun bẹ́ẹ̀ iṣẹ́ iye mi kú gbọ̀ngàn ọmọdé tún ṣàbùràbùrà lọ́ládé mo dúró dédé ṣàbùràbùrà. Oni la ṣe mi sáyìn mọ́ ní nílé ọ̀gá ọ̀gá àgàrà kò bó kò nọ́mbà wọn ọkọ kẹrin special kàfáyà baba bọlá mi dé mi àgàràwọ àgàràwọ nítòkun ọyọ ga ni ó tààrẹ sí ó ta mọ́tò kí ló tún ṣe náà bọ́dà tún bọ́dà wọn dẹ̀ dààmú ta ni wọ́n sọ náà àgàràwọ kòbókò náà sọ àgàràwọ kòbókò náà sọ ó tààrẹ sí ó ta mọ́tò kí ló tún ṣe náà bọ́dà túbọ̀ dáhùn tẹ̀ dámọ̀ ta ni wọ́n sọ náà agara ukogbo kò ná sọ. àti akànkẹ́ bẹ́ẹ̀ ṣé wọ́n fi fẹ́ hàn sí ẹ̀hún. Ah, èmi ò lè sá lọ́dọ̀ rà ọmọ lọ́hùn ló lè sẹ̀sán. torí pé bí ọkàn gborin tó nù bí ó gborin tèmi ẹ sọ fún kò pé. tó mọ mẹ́mẹ́ tó bá mọ mẹ́mẹ́ kò lè mọ mẹ́mẹ́ mọ́ sọ lórí tó gbajúmọ̀ àwa ló ń sọ. Wow. Wow. lọ́wọ́lọ́wọ́ yìí ọlọ́run àwọn tó rọ ọmú. ọlọ́run àwọn tó kọ́kọ́ fújì. ọlọ́run síkírù àyíndé bàrùsátì. ọlọ́run kọ́láwọlé kọ́lìntì. ọlọ́run àsùn àyíndé arábàndí. ọlọ́run àlàbìjì bọ́lá bàṣùmà. Hey, hey. ọlọ́run òṣùpá kórèdé ṣáìdì ọlọ́run kọ́rẹ́nsì labọ̀nàrẹ́bù ọlọ́run ọ̀rìngínà aláwọ̀mọ̀láìkà bó ṣe ṣòkè ẹ̀rìmọ̀ tápá yóò ká bó ṣe ṣàbàrímù tápá yóò ká. Hey, hey. sálú làjà pápá ayé máa ń ká. Táyọ̀ sẹ́lúlà ògùdọ̀ jábọ̀. Ẹgbẹ́ sẹ́lúlà ògùdọ̀ jábọ̀. Ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ eléyìí ògùdọ̀ kanlẹ̀ ká máa sẹ́lẹ̀kẹ́ jọ̀lọ̀ ká máa ẹ jẹ́ ká máa gbá ládùn ni. Sẹ́lúlà ògùdọ̀. ìyá mi rè àwọn igi lẹ́yìn ọgbà rè àwọn tó dúró ti táyé sẹ́lílà lójú lẹ́yìn tó fi jẹ́ pé tọ́lọ́n fi ṣàánú adáìlólú sẹ́lúlà ni. Right. tèmi re egi ẹsẹ̀ ló ń àrùn ẹjẹ́ pọ́nmọ́ o ẹjẹ́ aró òjò olóore fáráyé tóra márùn tìkàlà òòjọ́ o lọ́sàn-án lóru lójoojúmọ́ ọ̀nà dúró ti táyé. àjàkọ̀gẹ́ adúpẹ́ arí ànúgbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ti. ó àṣírá mo dúpẹ́ ẹ̀ pé mo rí ànúgbà àti àkànkẹ́ torí kì í ṣe gbogbo ènìyàn lórí ànúgbà. àdúpẹ́ pàwọ́ adán jọlẹ́ nìkan náà tẹ́ bá dé. ẹni tó lówó fẹ́rẹ̀ wa ẹ̀yà àjàjà lójú tó bá ta lójú èmi ò sí níbẹ̀. ajára wù. bàbá mi ẹ̀dá bàbá yọ̀ mi jẹ́ olù aṣọ́dún ah. ayọ̀. alárédè mi rè Basira ìyàwó olórí Basira. Délé Basira ìyàwó mi o. Ẹ̀kọ́ àdúró ti wá Basira. Ìyàwó lórí Basira. Àti àgàngẹ́. Ọmọ tagara ukó gbogbo ní gbogbo wa. Àjàrà ń àjò mi o. Àjàrà ń àjàrà ń àjò. ni mò ń wò yìí ọ̀gá mi rè ọ̀gá mi rè búsàrí kọ́bílà ọ̀gá mi rè búsàrí mi kọ́bílà bàbá mi nìyẹn búsàrí mi kọ́bílà ọ̀gá tó kọ́ mi níṣẹ́ oríṣiríṣi bàtà tẹ́ ẹ bá fẹ́ ṣe ńlẹ̀ yìí tíátà mi tó gé kú o búsàrí mi kọ́bílà mi ọ̀gá mi nìyẹn. mo sáré mi èkó bla. sọ fún wọn pé tabasọ títí tán ò bá gbà kò burú gbàdúrà àwọn ní dòdò. Bàṣírà tó rò ìyàwó olórin Bàṣírà. èmi mo lẹ́rù mi o. Bàṣírà tó o ajá kọ̀kẹ́ àbúrò kọ́rẹ́ǹsì o àwọn gàgàrò kówó kó mi bùsàrìsù kọ́bla kẹ́ni máma ní olóhùn òfò fún wa. ẹ bá àbùkù kan ẹ bá àbùkù kan eh? gbogbo ẹni tó bá tọrọ àbùkù ẹ bá àbùkù kan èkó ń ko ẹ̀gbá ń gba ọ̀yọ́ ń yọ orí wa èkó ń ko. alábòsí èèyàn olóhùn òfò fún wa. àwa ò máa kí abẹ́ ẹ̀fọ́. Sọ́dọ̀ kéré búgbà láti fọ́. Àwọn bàbá yìí ti fọ́. Ìgbà táwọn bàbá yìí ti fọ́. Àwọn bàbá yìí ti fọ́. Lálẹ́ yìí tẹ̀sán pẹ́ ò fọ́. Àwọn bàbá yìí ti fọ́. Ẹ̀gbọ́n wọ́n ti bá ń lé. Àwọn bàbá yìí ti fọ́. Àwọn ẹ̀gbọ́n yìí ti fọ́. Àwọn bàbá yìí ti fọ́. Ó ta mọ́tò ń tarẹ́ sí i. Kí ló tún ṣe náà? Bọ́dà tùbọ̀dà wọ́n dẹ̀ dámọ̀. Ta ni wọ́n sọ náà? Àgàrà wú ayé tí ó yẹ àgàrà gbogbo kò má ọ̀gá fẹ́nibọ́dì ọ̀gá tàṣù mọ́mí gàrà àgàrà o àgàrà wúwa òjò mi o agara u ọkọ kẹ́mi àgàrà wúwa òjò mi o bàbá samuel wọ́n ní gbígbẹ́ lápò ọ̀bí dúdú yẹn lọ́wọ́ ọ̀gá tàti àkọ́kẹ́ wọ́n ní gbígbẹ́ lápò wọ́n fi tútù yẹn lọ wá ah, àgàrà òwú àgàrà òwú wà òjò mi o. sọ fún wọn táyé sẹ́lúlà ló ní fújì lọ́wọ́ yìí ẹ lọ sọ. ìyá mi àkọ́bẹ́ ẹ má jẹ lọ sí ayé ti lajú ìyá mi àkọ́bẹ́ adé ìyá táyé sẹ́lúlà. agara oko ogogo. Agara agara o. Agara oh you Agara ugara tán. Ẹ eh, òyìnbó alákòrò sí agara o. Agara ọ̀gá kan rè ọ̀gá kan fún ní bọ́ọ̀dì agara o. Aláyé má dà mí láàmú, má ní mí láyà o. Èmi ò fẹ́ wàhálà, ó jẹ́ lọ́gá ni wá jẹ. o. èmi ò fẹ́ wàhálà oúnjẹ lọ́gá ni wá jẹ. ọ̀gá ti kọ́ mélòó parẹ́. ọ̀gá ti kọ́ mélòó parẹ́. o ọ̀gá bá sọ náà ní gbogbo. àgbàrá ti kọ́ mélòó parẹ́. ohun ọlọ́run bá sọ làbẹ́gẹ́. ọ̀gá ti kọ́ mélòó parẹ́. ọkùnrin wa kẹ́rin àgbàrá. ohun ọ̀gá bá sọ ní gbogbo. ọgọgọ mi fẹ́ sàn àgbàrá. ọlọ́run bá sọ làbẹ́gẹ́. Basira sọ fún wa sẹ́lúlà lólólùfẹ́ kó yá di rọmọ má jẹ́ kó pààrọ̀ tọ̀ ẹ jẹ́ kó yá di rọmọ. ẹnì kò bá yí mi mi dùn mí ọmọ bá orí mi yọ ìṣẹ̀dá mi yọ òkè mọ́ òkè mọ́ ti yọ̀ pé orí mi yọ ìṣẹ̀dá mi yọ ilé òkè mọ́ yọ orí mi yọ ìṣẹ̀dá mi yọ ilé òkè mọ́ yọ sẹ́lúlà lólólùfẹ́ kó yá di rọmọ kọ́ pààrọ̀ tó ń jẹ kó yá dìrọ̀ mọ́. nǹkan mi ni ẹ bá wà orí mi. àti bàtà kan bọ́sẹ̀ kan wọ́n ti sọ di yúnífọ̀ bàtà kan bọ́sẹ̀ kan wọ́n ti sọ di yúnífọ̀ bàtà kan bọ́sẹ̀ kan wọ́n ti sọ di yúnífọ̀ bàtà kan bọ́sẹ̀ kan wọ́n ti sọ di yúnífọ̀. àti wọn lálẹ́ lè máa ń wẹ̀. ìrọ̀lẹ́ lè máa ń wẹ̀. ṣe mọ̀. àti bàbá kan wọ́n ṣẹ̀ kan wọ́n ti sọ di uniform bàtà kan wọ́n ṣẹ̀ kan wọ́n ti sọ di uniform bàtà kan wọ́n ṣẹ̀ kan wọ́n ti sọ di uniform bàtà kan wọ́n ṣẹ̀ kan wọ́n ti sọ di uniform. ìwọ gbé fúrèmù yẹn kó gbé sínú mọ́tò fún mi tó bá dẹ̀ wù ẹ́ kó o gbé síbi ẹsẹ̀ máa tẹ̀ fọ́. ṣé ọmọ alẹ́lẹ̀ ni ẹ ti mọ̀ kí n tẹ́ni fún ọ mi ò mọ̀ in fact màláìka tó produce òsì ó yẹ kó ṣe òórùn mọ́ tó yẹn yóò ti máa gbóòórùn olùsí bí irú rẹ báyìí wọ́n ti sọ fún mi pé wọ́n fẹ́ lo ẹ̀ṣọ́ wá ọ́dà fún tí mo sanwó iyebíye fún tó lé pé mo rò pọ́ ọmọ gidi ní ẹ pé kí n yá ẹ ó wá lọ gbé fún àwọn alágbe ara rò fún mi orí mi ni ò gbà bọ̀dì ni ọ̀fẹ́ tako mi tí ò tíì jẹ́ fọ́ọ̀kẹ́ asán àmọ́ ní wíbarò àwọn ọlọ́kadà kankan àmọ́ ọlọ́jà ń fowó tí wọ́n bá gbà lẹ́nu ewúrẹ́ owó tí wọ́n yọ nínú búra tí wọ́n fi má lórí asán lẹ́jọ́ ń nìkì ẹ́ wàá gbé góòdì tèmi tí n bá tiẹ̀ rán èèyàn wá gan-an ọba ni wọ́n tún wé mẹ́sẹ̀ ni mo rò kúrí ẹ̀ burú lọ́rùn ẹ̀ káwó kò lára ní mi jàre ara àdá òsì ó rí bí ọkọ̀ tí ló nísà so àwọn owó tí mo ń fún ọ nǹkan kan tí mò ń ṣe náà ó tiẹ̀ ti dá mo ṣàwọn náà pé kò hàn lára ẹ̀ àbí kó máa ń lo lẹ̀kẹ̀ bí àwọn alágbe bí ẹ̀ ń sọ̀sùn kí kò sí nǹkan tó yọ lára ẹ̀. àbájọ mo ṣáà máa ń wò náà bí mo fọkàn lápá yóò gbóná mo fọkàn ẹlẹ́sẹ̀ yóò gbóná àsófùn bẹ́ẹ̀nù rẹ ni gbogbo oyè inú ẹ ló ti jóná ìlú èkó sófin bẹ́ẹ̀ ni yóò fi bá wà kò yẹ kí wọ́n fẹ́ ṣe sẹ́ńsọ̀ kí wọ́n karú rẹ̀ tí àáfò èèyàn àáfò ẹranko ní tẹranko yẹn wá pọ̀ ju tèèyàn lọ kí ni nàró òsì tó tún nàró síbí láyé ẹ má sì nàwọ bímọ o kó sì bọ́ta lò sí ara bẹ̀rẹ̀ ó rí bó ṣe rí o rí ohun tọ́wọ́ náà wọ́n rí náà rí àṣẹṣẹ́ rẹ̀ tí ọ̀dọ́ gba ọlọ́mọdé olúwẹ̀ ṣe jara ìkan ló dàbí ọ̀pẹ ẹsẹ̀ kan dàbí àgbọn. ìyá àbèjì èyí ti wá rí o. ṣé kí ni fi ṣe. Ah, ẹ dákun ṣé táyé ti rí èso ti kọ́sẹ́ parí ni níjó òsì jó náà dà èso mm. ti kọ́sẹ́ parí ni. Ah. ó bá lóun ti kọ́sẹ́ parí ó ti kọ́sẹ́ parí náà ni. Ah. kí ni ń bòde lẹ́nu rẹ̀ ìyá àbèjì hmm. kí ló ń sọ jáde lẹ́nu yìí títáyé bá lóun ti kọ́sẹ́ parí ó ti kọ́ parí náà nù. No? bọ̀dá mi ọ̀rọ̀ mò ń sọ. ṣé ààbò ẹ̀kọ́ dáa ni àbí ń yóò lọ́bẹ̀rẹ̀ ṣúmẹ́kà tí ń kọ́ tó ló ti kọ́ parí. bàbá hmm? ó lóun ti kọ́ṣẹ́ parí ah. ó ti kọ́ṣẹ́ parí torí pé lọ́kàn tiẹ̀ ó tún ti yanṣẹ́ mi láàyò. iṣẹ́ kí ló yàn láàyò. Ah. <laughs> Eh, orin ni hmm. orin ló yàn láàyò. Ah ẹ̀gbọ́n mi bàbá kọ́bla mm-hmm. ẹ wo ó ti yanṣẹ́ mi láàyò àdúrà ni ẹ bá ń ṣe fún kọ́nà rẹ láti rere. Ah. wo obìnrin yóò sì bẹ̀rẹ̀ o n ó sì ba ọjà ah! ṣé ààbò ẹ̀kọ́ dáa ni àbí kí ló tiẹ̀ ń tẹnu mọ́ tí mò ń sọ fún ọ tí ó bá di ọ̀la tí ó bá ṣe pé ó ṣe fírídọ́ọ̀mù tí ń ba bàtà jẹ́ tí ń bọ oríṣiríṣi nǹkan tí wọ́n bá gbé fún jẹ́ ọmọ ta ló máa jẹ́ ṣé o rí pọ́sọ̀gẹ́ ìlẹ́nu nu àbí yóò sì sọ mọ̀lẹ́bí gan lẹ́nu. ẹ wo ẹ mẹ́nu kò ń bẹ̀ bí ọba ṣe bàtà tó bá jẹ́ ti ń ṣe náà ló ṣe lórí ṣe ń kọ́ ṣé dandan ni kò ṣe bàtà mọ́ ni bàbá kọ́bùlà ah. ó ti ṣe freedom. ẹ fẹ́ kí wọ́n mọ fíìmù lépè lọ́la ah, ah, ẹ tó yẹ kó so slippers tí wọ́n á rán pa ṣé ẹ mọ̀ pé ọ̀gá wọn mọ̀ ṣépè fún. kò sí nǹkan kan wọn lè ṣépè fún yín kò sì lè bá ṣe oúnjẹ jẹ. ẹ ìyá ìbejì hmm? bẹ́ẹ̀ bá ló ti kọ́ṣẹ́ tán hmm. ẹ mú ọjọ́ tí ó ṣe freedom. Mm -hmm kí ẹ ẹ sì wá kí n fún yín ní list freedom lẹ́yìn ẹ̀ ẹ náà ti pín gbà tẹ́ ẹ mú wá kì í sanwó tán owó kọ̀ọ̀sẹ̀ gangan ẹ̀ tí balance ẹ̀ o ẹ sí gbogbo ẹ̀ mọ́ra wọn àtọwọ́ kọ̀ọ̀sẹ̀ àti list àti iye tí màá gbà kọ́ wá sí freedom kọ́ mọ́ lọ. èmi náà mọ̀ pé tó ń dunni ló pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni òun lọ̀rọ̀ ti yín ẹ̀gbọ́n mi bàbá kọ́bílà hmm? bẹ́ẹ̀ bá ṣe tán ẹ̀já ni. gbogbo ní sùúrù o nígbà tó sọ pé orin ní ọmọ akọ ìran wa wo lọ́kọrin rí mo fẹ́ bí ọ léèrè ni o tí ó fi máa yan ṣe orin láì ọ jẹ́ mọ̀lẹ́bí Barrister. àbí. àbí lìgálí mukaila lọ́kọ́ ńṣẹ́ tí fi ń kọrin. ẹ wo ẹ̀gbọ́n mi. àbí gbogbo ẹ̀sìn tí ń ṣe kí tó lòun ń ṣe kíní ṣe orin nu. ẹ tún dé o ẹ jẹ́ kèmi sọ tuntun fún yín bí ìbá ṣe bí wọn bá kọrin nínú ẹbí wa tí wọn sì kọrin nínú ẹbí bàbá rẹ ibi kan náà ni ó ti bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ náà nu hmm. ẹ wo hmm. bàbá kọ́pìlà hmm. ẹ̀gbọ́n mi. bẹ́ẹ̀ méjì ìtẹ̀ bá ṣe tán kẹ́ ẹ jáde. Ah ìyá àbèjì. èmi ìyá àbèjì. ìyá twins. ó sì mọ̀ mí o. illustrate ní ìdálàmú illustrate ni wọ́n ní a backing dog is often more useful yes. than a sleeping lion. Yes ajá tí bá ń ṣe korokorokoro lẹ́yìn olówó rẹ̀ eh. ó dájú kìnìún tó sùn dálẹ̀ lọ ọkàn ọ̀nìmọ̀ kò sí làákàyè kankan. kò sí fọyán mọ́nú ẹbí yín kò só jíǹdó kò sáka ẹ ọ̀dà ẹ di àti bẹ́ẹ̀. Ah, ah. ẹ Táíwò ah. láàrin mi àti ẹ di a sọ̀rọ̀ kágbà ní sẹ pé òní ló fẹ́ mọ̀ kọ́ ṣé òní ní mẹ́nẹ́jà ni. ẹ ṣe gan bàbá káàtì ẹ ní bàbá mi ò mọ bó ṣe ń lọ ẹ̀yin ṣáàṣì wa ń gbòòrò. bẹ́ẹ̀ni ẹ̀ẹ́dẹ̀ rí bó ṣe ń lọ gbàtẹ́ wa ní sí lánàá. bó ṣe ń lọ mọ̀ ń tẹ̀lé ni hmm orí ọ̀rọ̀ yẹn náà la wà lórí ọ̀rọ̀ mánéjà aṣèfojúsọ́nà ni ah, ó ti yé yín. nígbà tó o ṣe ń sọ́ọ̀bù ṣe tó o ṣe lọ́dọ̀ àwọn ṣẹlẹ̀ ìwúlàbọ̀rọ̀ mọ́ sọ́nà mánéjà lójú kò yìí ah. kí ni máa ṣe ọba yìí sọ́ọ̀mà pé tó bá ní mánéjà ìlọkulọ owó fi máa lọ ibi tó bá ti yẹ kó gbó gidi owó fi tẹ́ǹdì díẹ̀ lé ọ lọ ẹ mánéjà rè é ẹ ṣe sùúrù bàbá ẹ ṣe sùúrù ẹ dákun ṣe gbọ́ àti pé àwọn báàdì tó kú jọ ń bolo ti rí ẹ ná. ọlọ́run ló fi wọ́n kẹ́ mi bàbá àti pé ọlá àǹtí àkànkẹ́ àwọn náà organize gbogbo àwọn tẹ́rí yẹn. àǹtí àkànkẹ́ ọ̀dà owó tẹ́ ẹ pa lánàá bó lè ṣiṣẹ́. owó tá a pa lánàá ó wà lọ́wọ́ àǹtí àkànkẹ́. ààrẹ ẹ̀ nù ààrẹ ẹ̀ nù kó gbogbo fún àǹtí àkànkẹ́ wọ́n mọ̀ yàn ọ́ jẹ èmi ọmọ bó o ṣe manager public relations officer èmi mọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ bó o ṣe ah, ọmọ mi ni ọ̀ ń sọ̀tàn káfọ́rí bó ṣe máa ń jẹ́ ìpàkárí kọ́lọ́ foríjì gbàgbà nínú nínú ipò lálẹ́rẹ̀ mú kí yẹ Sumaila fada fada. àìsàn ńlá kò ní bàjẹ́ fún àwọn tó ń fẹ́ kó bàjẹ́ fún wa nítorí pé bí ayé àwa ò dára ló jẹ́ yín lógún kọ́lọ́ ń tún máa ṣàlékún kẹrọ mu. àìsàn ńlá àwọn tèmi èmi ló ń gbọ́ èèyàn bá fàwọn kò sí gbẹ́rẹ́ kó tún wá pológùn rò ṣàṣejẹ́ kò tiẹ̀ kan àwọn tèmi rárá torí pé àwọn tèmi ò ráyè o ayé wa dá o. wàá ẹ wò kan fún ifat ohun yín dùn gan-an kí ló wáyé tẹ̀ ní mánéjà látijọ́ àti tí mo máa mánéjì yín. ẹ orí ló ń dààmú ọlọ́run tó wò ọlọ́run tó wò náà kì í ṣe ajákájá ṣùgbọ́n mo mọ̀ pé a dá lọ́jọ́ kan. because màmá mi ló máa ń pòwò èkó a ní tẹramọ́ táyé tẹramọ́ ìbẹ̀rẹ̀ òkè iṣẹ́ oníṣẹ́ tẹramọ́ tẹramọ́ṣẹ́ ọ̀la ń bọ̀ wá dá. but ẹ̀yin náà ó yẹ kẹ́tọ́ láti ṣe record yóò tẹ̀ ju demo lọ so that àwọn èèyàn lè bá yín post ẹ̀ sórí social media instagram from there wọ́n máa ní followers àwọn èèyàn máa máa like yín wọ́n máa mọ̀ pé èèyàn kan tún wà ó tó tún mọ fújì kan mm, àbí fújì kan lẹ́ẹ̀kan ni. fújì náà ni fújì ni ẹ jẹ́ ṣe lè fún mi lẹ́yọ̀ sí. <laughs> èmi ni táyì ló ló àkọ́bí ọmọ mo rí pẹ́lẹ́ ààyè dùn mo ní kọ́ńdé wájáyé owó dára lápò èèyàn kan wọ́n tọkàn dé inú ẹ. olórí tún wò lè. mo fẹ́ mo fẹ́ dáhùn lọ mo fẹ́ dáhùn fún ọ ayé ẹ bọ́ àjẹ́ ti dúró sílẹ̀ kò lẹ́ kí ìdáhùn tó ní ọjọ́ èrè ẹ. ooo ah, ah. sista wine náà ẹ ti jẹ́ kí gẹ̀yìn lọ sìn basira kí ló tó ń ṣe báyìí àwọn fans mi náà lẹ́ ń lé yẹn àwọn tó fẹ́ ra rẹ́kọ̀dù mi àwọn náà lẹ́ ń lé lọ yẹn. àwọn ilé àwọn ilé yìí kẹ̀ sọrí ọmọ tó ń wo àti mọ̀ ó ní mísàn ni ó fẹ́ rún ọ ni. ó fẹ́ rún ọ ni. rún mi kẹ. bẹ́ẹ̀ ni ó fẹ́ rún ọ ni sórí ọmọ yìí mo mọ̀ mo mọ̀ délédélé mo mọ̀ yẹ òwú ìyàgbọ̀ báyìí òun lọ ọmọ ọ̀ràn ọmọ tó ń wo ìkòsí iléèwé kẹ̀kẹ́ rárá àṣànàní. Ah. kẹ́dẹ̀ wa máa wo ọ̀rọ̀ bí n ṣe máa ní mánéjà tí n ṣe máa ṣe rẹ́kọ̀dù àmọ̀ràn yẹn ló ń gbà mí o. kò dẹ̀ ní í dáa fún un kò ní mánéjà mánéjà wo ló tún ní tó tún ju irú èmi lọ mánéjà wo ló nílò tó ju irú èmi lọ àá wo ó tẹ̀ tí wá dáa báwọn torí pé o dá nìkan dúró síbí báyìí ló jẹ́ kọ́ ọmọ olórí burúkú ẹlẹ́sẹ̀ soso ń gírò òun ló jẹ́ kó lóore ọ̀fẹ́ láti wá bá ń bí tó o ti jẹun tẹ̀lé mi ká lọ kó wá lọ jẹun fọ́nkára rẹ balẹ̀ lórí ọ̀rọ̀ mọ́níjà ọ̀nà mọ́níjà bí mo ṣe wà yìí mo tó yà fún ọ ìṣèṣiṣẹ́ máa ṣe yà fún ọ bí ọ̀rọ̀ bá kọ fújì ńlẹ̀ yìí èmi ìyá gbogbo wọn. bẹ́ẹ̀ni. ọ̀gá ńlá fújì èmi ìyá rẹ̀ rèé. bẹ́ẹ̀ni. ọba orin èmi ìyá rẹ̀ rèé. bẹ́ẹ̀ni àpẹ́sìn ọ̀la èmi ìyá rẹ̀ rèé bẹ́ẹ̀ni kíbla fújì èmi ìyá rẹ̀ náà rèé so wá rí ọjà tí mo fi pò gbogbo wọn kò jábọ́ lẹ́yìn mi èmi ìyá rẹ ọjà tí mo sì fi ń pọ̀ kò lè jábọ́ lẹ́yìn rẹ tẹ̀lé ń tàlẹ́wọ́ wá lọ bùn kó rí kókó ni o. kò ṣe bí ẹ̀nà kẹsàn-án rárá rárá. rárá. èjìrẹ́ kò ní bàjẹ́ fún wa irú kí ni gbogbo eléyìí báyìí irú náà dáradára wo rè irú náà dáradára wo lọmọ ìwà ń dánwò báyìí tí ó bókọ ìdílé yìí jẹ́. orí mi mo máa dúpẹ́ o àṣẹ́mi náà ó jọra mi. ṣé nǹkan tẹ̀ wò yìí ìjà ti gbé ránṣẹ́ sí mi ìmọ̀ràn ó ti ní ìkíkí káàkiri gbogbo ìpáyé. àjàṣe yín lọ. bẹ́ẹ̀ àbórí mi o ráyè mi. Ah, ah. mi ti ẹ̀ mọ̀ pé ẹ lè sọ ẹ wo ṣé bẹ́ẹ̀ ṣe ń wo yìí wọ́n ṣàn sọ fún mi pé kí n wo kí n wo kí wọ́n á lọ wo lórí Instagram n tẹ́ ń wo yìí káàkiri àgbà láàyè ní mọ̀ pé táyé wa ni. Ah, ó tiẹ̀ da ìyá Táíwò ọ̀dà àti mọ̀bọ̀ ṣé irú ẹ̀sìn tí táyé ń fi mọ̀lẹ́bí wa ṣe káàkiri àgbáyé ṣé ọ̀dà báyìí ṣe ń pè bó láì ṣe wèrè. bọ̀dá mi ọmọ yín ló ń ṣẹ̀sìn ọmọ tèmi ò ṣẹ̀sìn aláìmọ̀kan tí ń pé bòókì inú kínní ṣe ń káàkiri àdúgbò tí ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ṣe wèrè. bàbá òótọ́ wọn sọ fún yín kì í ṣẹ̀sìn ṣẹ́rí tẹ́ gbọ́dá tẹ̀ ń wò yìí ẹ wò oríire lọmọ yín ṣe kẹ́ máa dúpẹ́ ni wọ́n ti ń wọ Facebook Instagram YouTube gbogbo oríṣiríṣi mídíà wọ́n ti ń wò ọmọ yìí ti international ó ti dìràwọ̀ star lọmọ. ó tán olókìkí ni. ó tán. èèyàn wá jẹ́ nǹkan re béèyàn bá tiẹ̀ dìràwọ̀ láyé àwọn tí ń kọrin láyé Sunny Adé bàbá wò wọ́n jọun orí tẹlifíṣàn ni a ti jókòó létí àmọ́ wò wọ́n Barrister inú tẹlifíṣàn la ti wò wọ́n wọ́n wà ń gbé káàkiri àdúgbò wọn fi. ọkọ mi ṣàlàfíà. yes ma ẹ kújọ mẹ́ta mọ mi ìyá ah, mọ mi bẹ ṣe ń wò mí ó ṣú ọpẹ ìrántí ojú mi o ẹ rántí mọ ẹ mọ mi sanya tí a máa ń wà níbi ọ̀dọ̀ nísàlẹ̀ ńbẹ̀ yẹn tí táyé máa ń kọrin fún wa nígbà yẹn tó máa wà ah, kó ti máa ní ká ẹ̀ kọrin. <laughs> <laughs> ọkọ mi ò ṣeun. ẹ jọ sẹ́lúlà nǹkan mọ̀. màmá táyé náà ló ń jẹ́ sẹ́lúlà. táyé ló ń jẹ́ bẹ́ẹ̀. ọmọ yín ni ó ti dira wọ̀. táyé ni ó ti yé mi. ṣé ẹ̀yin náà ti gbọ́? bólókìkì ni ọmọ tó ń sọ lọ́wọ́ nìyẹn sìn ah. bẹ́ẹ̀ ni sá kò sí nílé báyà bí òkè níta máa ṣe lélẹ̀ mọ́ mi ẹ jẹ́ kí mi fún yín ní nọ́mbà mi tó bá ti dé ẹ ṣá sọ fún un pé ẹ̀gbọ́n sọ̀yà. sẹ́nẹ̀yọ́ mọ́ mo gbà ẹ fi síbí. mo gbé nùmẹ́rò rẹ síbẹ̀ rẹ kan. mi gbọ́. nùmẹ́rò ni mo yè. ẹ ó ní nọ́mbà yẹn nọ́mbà ti jẹ́ kí yarí nìmí jábọ́ máa mú nọ́mbà yìí ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé tọ́mí ni ìyá ẹ pẹ̀lẹ́ àǹtí. nùmẹ́rò mm. ah, ah. Mm-hmm. ó dáa <laughs> eh, tó bá ti dé á eh, pè yín iṣẹ́ ti gbọ́ ó ṣe ọkọ mi. iye gidi ni tó ṣẹlẹ̀ yìí eh, ẹgbẹ́lẹ̀ abiyamọ gidi ni yín ma yes ma. <laughs> ọkọ mi ò ṣe o á dáa fún ẹ o wọ́n bá bá ti dé ó máa pè é lẹ́sẹ̀kẹsẹ̀ ni. ṣé ẹ ẹ ṣe sùúrù ṣe ẹ dúró arákùnrin. màá dáhùn ọmọ. ṣe sùúrù ṣe táyé náà wọ́n ń kówó lé lórí lórí ẹ̀rọ alágbèéká yìí náà ni wọ́n ń wá táyé sí tí ẹ̀ ń kówó lé lórí nítorí rẹ̀. bàbá kì í ṣe lọ́dọ̀ ọ̀dọ́ o ṣé ẹ fẹ́ gbọ́ ọkọjá tí kò yẹ tí wọ́n ń tà ayé ti lu jára wọn kí ni. ṣé inú ṣé inú bí wọ́n ti di tá a ní ìsinyìí. ẹ mọ gbádùn lòkù. bàbá bọ̀dá mi mo ti jẹun ọmọ. èmi náà àjọ jẹun ọmọ ni àdúrà mi lọ́gbà o àdúrà pẹ̀lú èpè tẹ́ ẹ fẹ́ sojú èpè wo èpè tá wákàtí iṣẹ́ àbẹ́yìn kọ́ yìí. èpè àbádùá ò lè ò lè dáná o àjọ bímọ ni o wọ́n máa bá mi lé. nítorí pé bí ayé àwọn ṣe dá ló jẹ́ lókun ah. kọ́ ló ń tún kéènì. àbí mi ò ríran ni lẹ́nu òní náà lẹ́nu sínsìnsìnsìn náà wàhálà ti wà o ẹjọ́ torí ọlọ́run kí ló kan àwọn onítìátà ìgànnú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ni tiwọn tó ń pòsì ọmọ ọlọ́mọ kiri ọmọ tó yẹ kó bóyá òun àti ìyá ò tí ì ròún jẹjẹ lẹ́nu nígbà tílẹ̀ ti mọ́ kí ló dé lẹ́nu ibi tí mo jókòó sí ó ti ní followers tó ti lé ní three thousand kí ló dé ah, ah. Ah, kí ló dé ten thousand pé aláàánú dìde fún mi bàbá. ala aláàánú dìde fún mi o kí n wo wájú kí n rọ lóore kí n wẹ̀yìn wò kí n rọ lóore àtọ̀tún àtòsì jẹ́ kí n bá láàánú pàdé ala aláàánú dìde fún mi o. Ah. ẹ pẹ̀lẹ́ mọ́ <laughs> ẹ ṣáà ń wò pé kí ló ṣẹlẹ̀. kò yé mi o mo ṣáà mọ̀ pé àmọ́. kékeré tọ́lọ́hún tọwọ́ mi ṣe fún yín lélẹ̀. ẹ. bẹ́ẹ̀ ni wọ́n. èmi. bẹ́ẹ̀ ni mọ́mì oúnjẹ ọmọ ni. eléyìí ni kékeré ọkọ mi mo dúpẹ́ lọ́wọ́ yìí ah mo dúpẹ́ ooo ọmọ atọ́jú ẹ̀yin náà ẹ jẹ oúnjẹ ọmọ nígbà tó bá máa jẹ́ kò ní korò lẹ́nu ẹ̀ àṣẹ ohun tó ní bá pẹ́ńlẹ̀ lóòótọ́ ló máa ń dire mo máa dúpẹ́ ooo orí mi ò ní ah ẹlẹ́dàá mi ò ṣe mo dúpẹ́ ooo ah, àmọ́ ah, sànyà wọ́n lọ́mọ bá mi kó sínú sànyà o bá mi kó sínú sànyà ń lọkùnrin yẹ kó máa ṣe gbélé tó ń ṣe yìí. ọlọ́wà wọnú sọ̀yà ẹ má wọrí mọ́mí àdúrà ni kẹ́ máa fi ràn lọ́wọ́ gbogbo wa la máa ṣe dáadáa fún yín lójú ayé yín ṣètìgbọ́n òyà òyà ẹ wo kí ilé yín ni. ẹ mo fẹ́ béèrè nǹkan kan ó dàbí pé ilẹ̀ omi ni ibi tẹ́ ẹ lọ. mọ́mì ilẹ̀ omi báwo <laughs> mọ́mí ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ojú òrọ̀ ojú rọ̀ ń bí gbogbo sàrádì sí lójó ti lójó ti rọ ojú ní ó dẹ̀ ti gbẹ mọ́mí kì í ṣe lé omi wúyà ẹwà wọlé kẹtì ẹ̀wọ̀ nílé. èmi lọ lọ́pẹ́ èmi mà lọ lọ́pẹ́ o ẹ wá wòrè bàbá láyé mi ó wò ṣe bàbá láyé mi èmi mà lọ lọ́pẹ́ o. hello secretary báwo ni kú àtàárọ̀. àtàárọ̀ nìyẹn sà. Hmm. ó dàbí pé wọ́n sọ pé ọmọ yẹn ó wà níbì kan nìbàdàn. bẹ́ẹ̀ ni sà ẹ aláàjì ìyẹn dìgbà tẹ bá dé nìyẹn sà. no no no kò dìgbà tí n bá dé tí n bá ti bẹ sọ̀tọ̀ nísìnyí máa pe alájà sàláwà tàbẹ̀ ní àwọn á lè bá mi wá jáde. all right sir. Eh, no problem ó ṣe. Sure. Thank you, sir. Yes, sir. Alaji pẹ̀lú wàhálà. Ọmọlọmọ wà lábúlé wọn, ó ń kọrin jẹ́jẹ́jẹ́jẹ́, alájì ti ká máa wá yẹn kiri. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, bó láti wá àwọn olórin gidi dé, bó láti promote wọn dé. Tó wá jẹ́ pélé tó wà ní village la máa ní pé àwọn wá kiri ká máa promote. Wọn promote àwọn tó yẹ pé wọ́n ti mọ orin kọ gbogbo ayé ti mọ̀ wọn. Ah, ọlọ́lájì pọ̀ o. Àwọn wá kinní kan káàkiri sí ti, ṣé tí òun ṣe tèmi kan máa gbìyànjú mi lọ́wọ́. sọ́bàtà sọ́bàtà. Ah, ah. kí ni máa ṣe yín báyìí kí ni máa ṣe yín báyìí ná èwo ń sọ́bàtà. ibi sọ́bàtà ni ẹjọ́ kọ́bílà ni méjàre èwo ni sọ́bàtà ah, ẹ jẹ́ mọ bá ṣẹ́jẹ́ fojẹ́ ṣé mo jẹ́ Ghana àti gbégbé tí ń gbé pákó lọ ni. ọ̀dà ṣùgbẹ́ka. èyí sì tún bẹ́tà kọ́bílà kọ́bílà gangan ni mí. kọ́bílà kan sọ́bẹ̀ka. ẹ pẹ̀lẹ́ sọ́wọ́ yá ẹ pẹ̀lẹ́ ló lè tó. ibi lọ bìkan ni kí ni. ee ṣe àyè ah, bá ṣáà mọ́ra mọ́ ni. ee mo ti kí yín àti kíra. àgbàpọ̀ lẹ́yìn ṣé orúkọ fẹ́ tọrọ owó ni. ẹ wo owó ìwò lẹ́dẹ̀ fẹ́ tọrọ ń padà. àwọn ti kẹ́kẹ́ ikú jira wọn náà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọn lóhùn tó fi rọ́bà tà ti wọn. ó ti wọn bẹ́ẹ̀ dókun payẹ lérí ah, ó ti wọn. Ah. kí ló wá dé báyìí. ẹ ẹ kọ́nọ́mì ni ẹ kọ́nọ́mì ni. ẹ wá kí tó ne. kí ló ṣẹlẹ̀ tẹ́ kanjú sábínú wáyé ni. èmi ń lọ bí kí ni mo bí lónìí sẹ́mọ̀sọ́wọ́n gbọ́dọ̀ mọ̀ ń lọ ni. kí ló ṣe ṣe báyìí ẹ pẹ̀lẹ́ nu kí ni irin yẹn ni ẹ nínà. ah mo mọ wa dáná o ṣe kọsẹ bàtà ni. irọ́ mo kàn béèrè. kí wàá lè béèrè tiwa pọ̀ ni. wọ́n ní materials tí wọ́n ní. ṣé cnn ni yín ni business ni ni. ah, ah, ah. ah àwa nìyẹn ọjà yìí sọ́wọ́ yá ẹ ẹ wá for the last time cellular kọ. cellular sẹ́yìn ọ̀gbọ́n ni. kékeré. ó ti kú tipẹ́tipẹ́ yé sẹ́lẹ̀ ti kú. ló ti kú ti bá ti fẹ́. ti bàjẹ́ o. kí ló ti kí ló pa. ikú ni ọjà náà mọ́tò lẹ́nu mọ́tò gbani yàrá mọ́tò gbani mọ́tò lọ gbà. accident. accident ni. O nìkan. O nìkan. ṣe mo onímọ́tò. ibo onímọ́tò sá lọ ọlọ́pàá ti ṣe báyìí ee ọgbọ́dọ̀ lọ o tún pàdánù. aago mẹ́rin yẹn sí aago mẹ́rin rẹ̀ ẹ ọ̀pá. kọ́dọ̀ pẹ́ yín. èmi ò sí inú mọ́tò. ẹ sí mọ́tò. rárá o nìkan lọ́dà lọ. ó tó pa ó tó kú. ó kú nìsí ó tó forty one days. ó ti sin. Ah, ah ṣé wọ́n pinnu mọ́túárì ni ah. ẹ sì sọ̀rọ̀ báyìí sẹ́nu là ń lọ ó ti pátápátá ah. ó ti lọ. ẹ bá bínú mm. ṣe ìgbà tó kún yẹn mm. ó gbé fọ́ọ̀sì yẹn lọ. ṣé fọ́ọ̀sì wà lóde ni oh. bàbá wa ń kú gan-an ó kó gbogbo orí oh. fọ́ọ̀sì lọ ni oh. Síkírù orí fọ́ọ̀sì kankan lẹ̀. ikú ni. ìgbà wo ló ṣẹ̀ṣẹ̀ blow náà. sọ ti blow ni ẹyọ orin ni. èmi ọmọ. èmi ni sẹ̀lúlà o ìwọ ni sẹ̀lúlà o sẹ̀lúlà ah. tó ń sọ èyí súnmọ́ àwọn olóyin jà wá lọ. orí instagram làwọn náà ti wo kí máa lọ. èmi ò ní instagram ah, èmi ò ní mi ni. Ah, ayé yín bàjẹ́ gan o. ṣé kò mọ̀ ṣe yín sẹ́ bẹ̀rẹ̀ ẹ ti gbẹ́nu jẹ́ni kádùn àfẹ́dúró kí ni gbogbo òsì èwo lè pè tá lọ́mọ tẹ́ lánàá ìṣẹ̀kẹ́ tó bọ́ síbi. ṣé tí mo sọ ẹ pọ̀jù ni. òkú ti pọ̀jù ẹ kọ́ <laughs> sẹ́nu là lọ. ọlọ o. ẹ ṣe dẹ iṣẹ́ yẹn dáadáa. lọ́nà wo. ẹ ṣe dáadáa àgbà tí ò dá ni. Ah, ah. èèyàn ń kọrin bẹ́ẹ̀ yẹn ẹnìkan wọlé odò kò ṣètùtù. ṣé mo ni. Ah! tí ó fọlọ́gbọ̀n rúbọ. Ah, ẹ̀yin mọ̀ tí ẹ̀sùn wọn lóhun dáadáa. tí ó fi ajá ògùn tí ó fa ẹ̀jẹ̀ ẹ̀rí kọ́ lórí bàkọ́ ni tẹ́jẹ̀ lẹ́ẹ̀ máa ṣe kọ̀kọ̀kọ̀kọ̀ mú àtẹnu báyìí. látẹnu ah! kò ní ọ̀gẹ̀dẹ̀ omi sísèmísì àtòyìn ni. o ti yé yìí o yé yìí sẹ́mi la lọ ọlọ o ah! ọlọ o ẹ̀yin náà kó palẹ̀mọ́. ìpalẹ̀mọ́ kí ni. ó yẹ kẹ́ ṣáájú ẹ̀ lọ. ẹ mọ̀ dá wọn lọ ọmọ ọlọ́mọ òkú o ó kú ó kú ó ti kú ọ̀gá ẹ̀ ló sọ fún mi kọ́bla sẹ́ni ọ̀dọ̀ mi ló kọ́ ti fẹ́ kọ́ṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lè dúró ni ló tó lọ sí ọ̀dọ̀ kọ́bùlà so ìyẹn ló sọ fún mi ìyẹn dẹ̀ ni arínúròde ni kì í jẹun àwùjọ tì. ẹ ẹ mọ mọ dàsú kọ́bùlà lóhùn in tó ṣẹlẹ̀ ni pé ọjọ́ kejì ìjọ ti táyé sẹ́lúlà bó Instagram báyìí làwọn bá dé o àwọn fẹ́ mọ ṣe mọ́ níjà rẹ̀ ọmọ sì lóhùn ọ̀gbà ẹ tún wáá gbé kọ́ńdì sànde fọmọ ẹni ẹ ṣọ́ọ̀bù tẹ́yìn ti ń ṣe súnmẹ́ka yín onífùmọ́ sọ́fíìsì tí ọmọ fi gbàlejò kí ló tẹ̀yìn wá gbà fún. a sì àgbà bàbá mi àwọn èèyàn jàǹkànjàǹkàn ti ń pa wá báyìí ibo náà fẹ́ wá sí tán bá dé. ibo náà wá wá sí báyìí. ẹ wo ọ̀rọ̀ ti níyanjú ọtí ní kò ọlọ́run lè jókú èmi ti fẹ́ máa lọ. ẹ pẹ̀lẹ́ sá ojú ni tí ẹ kú rìn ẹ kú fọmọlẹ́yìn ṣe nǹkan yóò ní bàjẹ́ ojú ni tí. ẹ wá máa lọ ṣọ́ọ̀bù yín wọn láwọn ti rí yín ṣé wọn ni mò ń kí ni sára ti ń ní ẹni ẹ pẹ̀lẹ́ sá ṣé wọn fẹ́ sọ pé àwọn ọmọ pé ọ̀nà mi jẹ ìjìní. ọ̀nà yín jìn nínú ọgbà tá a jọ wà yìí. ṣé wọn kì í náwó bẹ́ẹ̀ tí ń bọ̀ ni. níbi bàbá ọ̀rọ̀ yín ti yé mi ẹ máa wọ̀ kí n fẹ́ kúrò bí. wọn láwọn ò rí yín ẹ máa lọ ṣọ́ọ̀bù yín. àbí máa fún mi fóònù. Ah, ah. alájà mò ń bọ̀. no problem. mo ń tẹ̀ láti wo àwọn files tó wà lọ́wọ́ mi yìí. Hmm. ọ̀rọ̀ ọmọ yẹn mo ti ṣe àwọn research kan mo dẹ̀ rí i pé ó dàbí pé àwọn tó ń surround ẹ̀ wọn ò fẹ́ kó make ẹ̀ rárá. Hmm. ẹ kò kí ń rí bẹ́ẹ̀ ń gbà mí ìjà rẹ̀ ẹ̀dá mẹ́ta ni Ọlọ́run máa ń dá mọ́ àwa olóríire pàápàá jùlọ àwa olórin alákọ̀ọ́kọ́ ẹni tó bá ń gun àkàsọ̀ tí àwọn tí wọ́n ràn lọ́wọ́ láti gun àkàsọ̀ yẹn wọ́n máa dúró dúró wípé ó gbọ́dọ̀ rí limitation ibi tó gbọ́dọ̀ ṣoríire dé wọ́n á fẹ́ máa control ẹ̀ ìkejì ni àwọn tó máa ń ràn yàn lọ́wọ́ láti gun àkàsọ̀ nígbà tí èèyàn bá ti gun àkàsọ̀ yẹn dókè fúnra ara wọn ni wọ́n tó máa já ẹni yẹn bọ èyí tó kọ́mọ̀ láàrin ẹ̀yin promoters ìkẹta ni ẹni tó ti gun àkàsọ̀ ó wá dókè tán àwọn tí wọ́n wá support ẹ̀ wọ́n wá wà after yìí pé if not for me o ò lè débi tó dé yẹn if not for me o lè achieve greatly meanwhile ọlọ́run dẹ̀ ni ó ń jẹ́ kí gbogbo wa débi tá a fẹ́ dé àwọn èèyàn kan máa ń jẹ àbíngà success yẹn ni. Hmm. Hmm. ọ̀rọ̀ yẹn yé mi hmm. but èmi ò ń ba nǹkan ní nǹkan jẹ́ mi ò lè bá tèèyàn jẹ́ lẹ́yìn kí n tún tún ṣe mi ò sí lára àwọn tẹ́ ẹ describe yẹn rárá i'm different ẹni tí mo need right now ò ní wípé how can you put me through tá a fi lè rí ọmọ yẹn torí pé mi ò ní fẹ́ kó lọ bọ́ sí ọwọ́ àwọn èèyàn tẹ́ ẹ describe yẹn nísìn. Mm, no problem màá contact àwọn alágbára yẹn mm-hmm. so kílẹ̀ ní ìtòṣo màá feed yín back kẹ̀dẹ̀ máa rántí ìgbà gbogbo wípé mi náà máa ń sọ pé mm-hmm. wákà traditional music. Waka music is my music. If I modernize, waka oh, <laughs> there is no harm in doing that. <laughs> you sound good. ṣe fẹ́ gbọ́ yẹ̀yẹ́ lèmi máa gbogbo yín ṣe pátápátá tẹ́lẹ̀ o lórí kíní social media àbí Instagram àbí kílẹ̀ porúkọ yìí yẹ̀yẹ́ ni máa fi ń ṣe o máa ń rò páwọn tí ò serious ló wà ń bẹ̀ ni ah. torí ẹlòmíà kẹyẹ àgàgà ẹ̀yin oní olórin sìn alájà sàláwá bẹ̀ni àdè gbogbo yín pátápátá àtàwọn tó ń ṣe fíìmù ẹ̀ka ètò ṣe nǹkan kan ti kó sórí Instagram kò wáyé mi mọ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín alájà tẹ́ ẹ̀ bá ní bínú o ṣé èèyàn lè wà lórí Instagram kó ti bẹ̀ di celebrity ni àbí kó máa rówó bẹ̀. bẹ́ẹ̀ni ah instantly bẹ́ẹ̀ni tẹ́ni tí fídíò ẹni ẹ bá ti go viral ó tán nìyẹn different companies náà wọ́n máa pè wọ́n máa fún ní oríṣiríṣi deals hmm. n tó gbé mi wá láti Amẹ́ríkà nìyẹn náà táyé sẹ́lúlà mo wá wà. kẹ́ni kékeré báyìí kò dọmọ ọdún mẹ́sàn-án lọ tọmọ mi ti ń promote tèmi tiẹ̀ máa ń bọ́mọ mi jàǹgbà yẹn wípé ìwọ́gun ò tí ì fìdílélẹ̀ ò ìjókòó o lọ o lọ fẹ́ lọ máa tún gbẹ́ lómi ìṣẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ ni o ẹ wò àǹtí ṣe rí bọ́n ṣe sọ yẹn gangan ló ṣe jẹ́ orí Instagram ni mo ti rí bí mo ṣe repost ẹ̀ nìyẹn page mi làwọn ti wá repost ẹ sọ́dọ̀ tiwọn wọ́n ṣàwà contact mi pé ah báwo làwọn ṣe lè get ẹni yìí o àwọn like talent ẹ bla bla mo ṣàṣọ pé well a ti wá contact ẹ a get ẹ kódà a tún lọ sí joint tàfíìpì ó ti máa ń ṣe iṣẹ́ máa ṣeré babaláyé ẹ̀gbọ́n a tún wá wọn lọ àgàrà àgẹ̀tẹ̀ àwọn nǹkan tẹ̀ ń sọ pàbó ti kú ni èmi wá ní kó lè má kó àbó wá ìdí ara ẹ̀ síbì kan ni. kẹ́hìn kò yé wa o. kò kú ìyá ẹ wà nítòsí ń bẹ̀ yẹn tó ń ránṣọ télọ̀ nìyẹ́ ẹ télọ̀ télọ̀ tó ń rán ìwà àtùgbà tó ń gbẹ nìyẹ́ ẹ ṣé ìyá ẹ wà fi pamọ́ ni èmi ò lè fi pamọ́ fún yín o bẹ́ẹ̀ ni. <laughs> mọ́mí ẹ ṣe máa because wàhálà tá ti ṣe lórí ẹ̀ táwọn wá ah. káàkiri ó pọ̀ gan àwọn ṣáà ń sọ pé òun làwọn ní interest pẹ̀lú pé kàṣà àti wàrí ni wọ́n ìtàwọn èèyàn ṣe wá ń hide ẹ̀. Ah. ẹ ti rí àtẹ̀rẹ̀ ṣé ah. tẹ̀rẹ̀ yìí tẹ̀ ṣe ló máa jẹ́ kí n kọrin yín fún orin yìí tẹ láì máa ń kọ fún mi tẹ sọ pé gentle lady ni mí èmi kì í ṣe fáìtà eh, kẹ́nikẹ́ni má sí mi láṣìírí. ẹ̀bùn ní ìlànà fún ni o ẹ̀bùn ní ìlànà fún ni o bá kàwé bá kéwú bá kọ́ṣẹ́ bá ṣòwò ẹ̀bùn. bá a bá ń sọ̀rọ̀ wèrè èèyàn táwọn tọ́ọ̀gì ò ṣe falafala dọ́dọ̀ rẹ̀ ṣé ká mọ̀ tán ra wa múdà ni o. àà ah, ah. múdà kẹ́nu gbogbo ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí múdà kọ mọ́bẹ̀ ni èmi ò fọwọ́ sí múdà ìṣẹ̀dá mi kọ. múdà kẹ múdà ò ní wèrè rárá bẹ́ẹ̀ ni o ò sí bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbàjẹ eegun tó kọjá yìí odidi wákàtí mẹ́rin ní lẹ́sìmọ́gùn ló fi dá múdà dúró sórí òrò gbogbo àwọn ọlọ́jà ẹgbẹ́ wọ́n ṣe wọ́n ṣe tì ní ti tèmi o múdà ò lóògùn rárá ah, múdà bò ó. <laughs> àlejò tó wọ̀lú tó mọ sàárè àfọ́jú ó lọ́wọ́ kan nílé nù ni àwọn ọlọ́jà ẹgbẹ́ rẹ̀ lọ́dún òkè mọ̀ ṣe lẹ́sìn mọ́gùn. <laughs> Basira bó jẹ́ àwọn ọlọ́jà méjì inú ọ̀kan èmi tó o ti gbàgbé ní para àjà lẹ́yìn wa tèmi ni wípé múdà olóògùn. àǹtí ẹ má tiẹ̀ wulẹ̀ bó pò lọlé olóró èmi ò fọwọ́ sí múdà tẹ́ ẹ bá mọ ohun tí múdà fojú mi rí lórí ọ̀rọ̀ Basira yìí. Ah, ah. ẹ gbà mí wọ́n ní wọ́n ń kọrin wọ́n ní ọ̀n kọrin ọwọ́ ta ló ti gbàsẹ́ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kó tó bẹ̀rẹ̀ orin tó ń kọ. ẹ̀bùn tá a fi rán mi látọ̀run ni òun lórin kíkọ. ẹ ṣe dandan wà ní kò kọ. ó di dandan orin ò ṣe mọ́ kọ. ẹ̀bùn tá a fi rán wọ ni gbogbo ẹ̀bùn tá a bá fi rán yàn lèèyàn máa ń jíṣẹ́ fún àbí. ṣé o kọ ọ̀fọ́ tó dáa ni ọlọ́run ló fi rán mi. wo bí wo bí jọ torí ọlọjẹ béèrè béèrè gèrè kan lọ́wọ́ ẹ níbo ni ilé agodo tó ti tó ti lọ bá wọn tó ti lọ sọ pé à ọfẹ máa kọ ni o ó ṣe fún onílẹ̀ fáwọn olóbùrò kó fún onílẹ̀ fún àwọn òkú. ó mú gbèràgàdà ní dúró báyìí dúró báyìí. ẹ àwọn ẹyẹ ti ń kọrin tọ́lọ̀ ń forí rẹ́nu fíọ́lẹ̀ kan máa kọrin wọn olóbùrò àwòkọ́ àbí. ṣé wọ́n máa ń júbà nílé agodo ni. dandan ni èyí tọ́lọ̀ kété ẹni bá fẹ́ kọrin yóò dé ilé agodo júbà. ọ̀dọ̀ fún mi ládìrẹ́sì ilé agodo. èrò ọmọ pélé ọ̀dọ̀ wà nílé agodo kó wọbẹ kó lọmọ kó lọjú kó lọjú bá ń bẹ. sẹ́yìn fẹ́ kọrin ni. èmi olórin kan ah. èmi ò ní orin kan tí mo fẹ́ kọ. ó dáa tó bá ní o tẹ́ fẹ́ gbà ẹ sọ fún mi kí n yọ̀ǹda rẹ̀ fún mi. ìní tí mo fẹ́ gbà nǹkan sábẹ̀ kó kọrin náà ni. Ah. Ah. kíni. tẹ́ bá ní o tẹ́ fẹ́ gbà ẹ wí fún mi kí n fún yín o. tí tani fẹ́ gbà lọ́wọ́ tani tí tẹ́mi fẹ́ gbà lọ́wọ́ tiẹ̀ hmm. èmi èmi èmi múdà lọ́wọ́ ta ni. ìwọ tó ń ṣe súnmẹ́ka. ní ìwọ tó ẹ pé ọ̀rán bàtà ò rí bàtà rán. ó ṣe rádaràda níbi tó ti ṣe súnmẹ́ka rẹ yìí ṣé ṣé èyí wọn ló tún wá fẹ́ ní owó tó fẹ́ fúru èmi múdà lọ ń bá wí o. òun náà ti ń kọ́ àwọn tẹ́ lọ. èmi mi sọ̀rọ̀ mi sọ̀rọ̀ owó tẹ́ ẹ bá fẹ́ gbà gangan òun ni ẹ wí kí n fún yín o kí yọ̀ǹda rẹ̀ fún yín o kò sí tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ nǹkan má kọrin mọ́ nǹkan fẹ́ kọ̀ kọrin mọ́ náà ni. àìnà ah. bó ṣe ń wù mí nù ìfẹ́ kọ̀ọ̀kan débi orin mọ́ ni tó bá wà lọ fẹ́ lagidi ó fẹ́ fi dandan tipátipá lọ kọrin eh, ọmọ mi ah, ọmọ múdà wo bí èmi awíkoko lójú koko ni mí èmi èyí ọba yànjá tí bá fẹ́ bá ẹja yín sọ fún pé màá bá ọjà o màá bá ọjà o màá sàṣì ọ débi pé ah! màá sàṣì ọ ò ní rórí gbé èmi mo sọ bẹ́ẹ̀ fún màá sàṣì ọ mo sọ bẹ́ẹ̀ fún ọ ní múdà sọ bẹ́ẹ̀ kó mo sàṣì ọ sórí tá a bá gbé eré fún ọ báyìí ó dà kó jòdè ìyàwó kó jẹ́ òde ìkómọ àbọ̀jẹ́ òkú àgbà kan ní ẹ̀kọ́ sí tí wọn náà ga pa tọkàn ọmọ sẹ́lẹ̀yìn ọlọ́ngbọ. Ah! yé òjò òjò Ṣàngó arábàbí ọkọ ya má pé òjò má fi ìbínú pé òjò sọfẹ́gbọ́ òjò ní sú jọ́kàn bẹ̀rẹ̀ sí rọ̀ ni tí bá ń rọ̀ nǹkan sórí gbogbo àwọn tó pè ọ́ léré tó ń ṣeré fún ìrọ̀rùn làwọn wà wọ́n mọ̀ jẹ wọ́n mọ̀ mu ẹnu tí wọ́n mọ̀ dùn sórí ìwọ àtọmọṣẹ́ rẹ àti irinṣẹ́ yín òjò tí ó pa yín òjò sì mọ̀ dárò sí i lórí ìwọ nìkan òjò sì nípa àwọn tó pè ọ́ tọ́rọ̀ mi yọ tọ́ba tó wá dá ọgbọ́n pé à bóyá ìtọ́ ti ẹ̀ ń gbọ́ pé ọbẹ̀ lọ tọ òjò sí ọ lọ ni tó bá tún padà bọ̀ wá sórí stage padà òjò tún sí ọ padà ni. wáwe tó bẹ̀ tó bẹ̀ wáwe mojú tó bàtà rẹ̀ wọn lọlé. wo bí ilẹ̀ ní sọfẹ́ gbọ́ tẹ́mi àti òjò múlẹ̀ ní lọ́lọ́kan lóòótọ́ èmi mo sọ bẹ́ẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ ó rí mi wò bí rìn. torí ẹ̀ wọlé ni. inú bí mi ni mo bí láti mepo mo gbọ́ mo gbọ́dọ̀ tọ̀ ìkó dà. báwọn múdà àti àwọn sọ̀gbìn rẹ̀ ṣe ṣe tó lọ́jọ́ yẹn mi ò sunkún o torí mo mọ̀ pé kò sọ̀rọ̀ ẹ̀kún lọ́rọ̀ mi ṣùgbọ́n mo sọ fọ́lọ́wọ́n ọba mi àdìgún àrò pé kó gbé mi sókè lójú àwọn ara ẹni torí inú ara ẹni ni múdà àti àwọn sọ̀gbé rẹ̀ wà wọn ò mọ̀ pa lè débi tá a wà yìí lónìí. ẹ dákun fọlọ́n ò ti wá gbèjà rẹ báyìí àwọn tó fẹ́ẹ́ fi ọ́ ṣe yẹ̀yẹ́ ṣebí fún wa lára àwọn náà lọ báǹtí àkànkẹ́ páwọn fẹ́ mọ̀ ṣe tọ́ọ̀gì lẹ́yìn rẹ̀. ẹyin wo lele. Ah, irú ohun wo lè là ń lò fún wa ah, ah, ṣé nọ́mà bí kàkọ́kẹ́ àbí kí ni wọ́n pe bàbá bá a ṣe wà ìtọ́jú làwa o bàkànjẹ́ bàkànjẹ́ ni wa o bàṣẹjẹ́ làwa o àwa o mọ kíní o èwo ni. jọ nígbà yóò kọ tó bá wájẹ bá ṣe jẹ kí ni yóò eh. fi kàn mí ṣé mo ránṣẹ́ kẹsì ọkọ mo rí ẹyẹ kan tí mo fẹ́ bá ta yí ẹ̀jẹ̀ ni. Ah. Ah, wọ́n mọ orúkọ ẹgbowó ni. wọ́n gbogbo tẹ́rítírì yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ agarawu lónìí o mo bá kọjá ìyára rẹ táìsì ẹ wà lẹ ṣe ẹ má lọ sọ̀rọ̀ lọ́wọ́ táìsì ẹ wà lẹ o. ìràwọ̀ ìràwọ̀ ọ ẹ má fọ máa wò máa wò ń tiẹ̀ táìsì ẹ wà lẹ o máa kàn wò ń tiẹ̀ ṣé ṣé nọ́mà ṣé mm. ọbẹ̀ sọ pé òun ọmúdà mọ́ nígboro lẹ́yìn aládùúgbò aládùúgbò tèmi tí mi ti yò ni o fẹ́ sọ pé o mọ múdà mọ. aláyọ̀ aláyọ̀ wọ́n o ti lo tiẹ̀ kọjá. a ah, ah, ti pọ̀ jù. ẹ ṣe àtàyà abẹ́ ṣe káwọ̀ ah, tó gbádùn ajá sọdọ́mà ni òfẹ́. ẹsẹ̀ tayà torí ìrìn òbúrú lọ́dọ̀ ah. àwọn wo gbogbo bí àgàràgùn lórí àbáwọn ilé ìṣí èrè. ẹ eh, kí ló kí ló kí ló ṣẹlẹ̀ kẹ̀kẹ́ kí ni bàbá fani. ẹ eh, kí kẹ̀kẹ́ lẹ fẹ́ kí lẹ wá wá. Eh, ẹ ẹ ah, tani wọ́n mú dà wọ́ ah. ìgbà tiẹ̀ ti lọ ìgbà ọmọ ọmọ mi lókùn tán sọ lọ́wọ́lọ́wọ́ báyìí. èwo ló bí èwo ló bí. ọmọ sẹ́lúlà ọmọ àlùbáríkà àbúrò làwọn eléyìí ṣé sẹ́lúlà ló ń sọ ọmọ tó ẹ̀mí ọmọ pé sẹ́lúlà torí sẹ́lúlà gangan la ṣe wà ń bì láṣẹ wà ń bì. sẹ́yìn òrò pé sẹ́lúlà ni di mọ́níjà ni. Ah, bó ṣe wà yìí àwọn fẹ́ gbé ní èrò ayé ilé ayé tiwa tágbé wọnú ayé tiẹ̀ só ti yé àwa kú fún nígboro àá jẹ́ kí gbogbo ní olóògùn gbogbo ẹ̀ lámọ̀ àwa náà tó lóògùn pé wà ó pé wà ó wọn ti mọ̀ wọn á lẹ̀ tó bẹ̀rẹ̀ sí mọ̀ mọ̀ sẹ́lúlà káàkiri gbogbo gbòòrò. Ah. ẹja tayé yanjú ẹ múdà rèé ni àbí ẹ lu àwọn múdà. Ah, ah. àwa náà ni àwa ni. múdà onígbéraga. onígbéraga mọ́ mọ fọ mọ fọ mọ fọ eh, àjọṣe náà ni àjọṣe. Ah, ayi mọ pé èèyàn sì kú lára rẹ. Ah, ah, ṣe ń ṣe nọ́mà ni ọlọ́run èèyàn wa náà ni èèyàn wa ni o kò ṣe pé abẹ́jà o. àṣeyìn ayi mọ pé èèyàn sì kú lára rẹ. èèyàn akẹ́kọ̀ọ́ kúrò lára tiwa eh. àwọn náà kàn ní ká bọ́ lórí rẹ̀ sọ ni. abẹ́sìká ṣàtàyà. abẹ́sìká ọkọ̀ ìyàwó yìí. wọn náà wọlé ìjókòó ẹ bá àtàyà ó yá fún wọn ní gbogbo nǹkan tó máa fẹ́ mu. ẹ ṣe ẹni sì máa sì máa sì sáré wá bá mi pe sẹ́lúlà ní ìsinmi ìsìnkú bá wa ń bì. Ah, ẹ mọ̀ ti jẹun pe sẹ́lúlà ẹ kọ́ yanjú tẹ ẹ bá wa ná ẹ bá ti yanjú tó sí tán á pe sẹ́lúlà. ẹ sọ fún wa ń sin máa ná. Eh. gbogbo tẹ ẹ bá fẹ́ ni. Eh. àṣọ ọlọ́run ò sọ bẹ́ẹ̀ ọlọ́run ò sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan bá sọ fẹ́nìkan pé kò lè ní láárí sọ fẹ́nìyàn bẹ́ẹ̀ pé ṣojú ẹ̀dẹ́ ló má ṣe. Hmm béèyàn kan bá sọ fún ìwọ pé wọ́n ò lè rọ́ mú sọ fẹ́nìyàn bẹ́ẹ̀ pé ṣojú ẹ̀dẹ̀ ló máa ṣe ṣe ọlọ́run. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ aláàjì Táyé Sẹ́lúlà jọ̀wọ́ nínú yín dùn jù ní àsìkò tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí. ẹ ṣe gan olótù ọjọ́ tí inú mi dùn jù ni ọjọ́ tí wọ́n fún mi ní hajj tó ń sọ pé èmi àti ìyá mi ní ká jọ lọ sí mọ̀mẹ́ka. màmí. Hmm? ẹ máa kúrò ní ilé ilé ni. ṣé o ti ra ilé fún mi sí màgòdò ni. àdúrà lẹ tún ṣe mo claim ẹ torí kì í sọ̀rọ̀ yín tí ì ṣe. lágbára Ọlọ́run bó sì máa rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló máa rí. àmín ṣẹ́rí bíi ta máa máa gbé hmm. mo ti ṣètò ẹ̀ gbogbo ah, ètò ló ti tò ṣùgbọ́n kan lára àwọn fans wa kò hmm. fún mi ní mọ́kà méjì èmi àti yín láti jọ lọ ṣàràfà. lọ lọ́dún yìí náà ni. mọ́kà ah, ah èmi. màmí. àṣé àṣé yẹ̀yẹ́ mi ó da yẹyẹ àṣé yẹ̀yẹ́ mi ó da yẹyẹ ah! bọ̀dá mi ó gbọ́ torí pé ọ̀rọ̀ mi dayọ̀ mo sọpẹ́ sọpẹ́ ẹni tó ní tòun ò gbà ó ní bó ṣe ṣe ah! èmi náà máa lọ mọ́ka ọkọ mi á dáa fún ẹ àmọ́ ọ̀rọ̀ mi tí mò ń tẹnu mọ́ ọ̀rọ̀ ìyàwó báwo wà ni ìyá mi obìnrin méjì ló wà níwájú mi ẹni tó fẹ́ àga ṣùgbọ́n tí ò fẹ́ kí n kọjá agbègbè ohun tó rí kó ba lè máa rí mi darí àtẹni tó fi mí hàn sí gbogbo ayé ọmọbìnrin tó post mi sórí Instagram lọ́jọ́ sí tí gbogbo ayé fi rí mi òun náà fẹ́ fẹ́ mi ṣe rí i pé obìnrin méjì ló wà níwájú mi ṣe ti rí i pé ọba rán ní iṣẹ́ ó dùn ọba kún ó gbèrò kí ló wá fẹ́ ṣe báyìí. bó lẹ ṣe wá fẹ́ ṣe ṣé ìyàwó ò ní di méjì báyìí. bàbá ẹ ṣe gan olóòtú gẹ́gẹ́ bí àgbàlagbà òun náà ni mo ṣe gbọ́rọ̀ yẹn síwájú yín kí lẹ fẹ́ kí n ṣe. Hmm. ó ga o ọ̀rọ̀ tó sọ ọlọ́gbọ́n kọ́ gbáà ni. Hmm torí àgbọ̀dọ̀ tó sọ pé ó so òmùgọ̀kọ́ òmùgọ̀ ò ní nǹkan tí ó fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí àfàwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n lóye mí nìkan ò lè dá sọ mi ò lè dá ṣe màá fi lé àwọn tí wọ́n ń wo ètò yìí lọ́wọ́ wípé kí ni kí Alhaji Táyé Sẹ́lúlà ò ṣe láàrin ẹni tó ń bá bọ̀ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó yẹ pé gbogbo ibi tó ń dé tí wọ́n sọ fún wọn pé kò fẹ́ kó o ga jù bẹ̀yẹn lọ o àtẹnìkan tó dé tó wá gbé láti bẹ̀rẹ̀ nínú gbogbo karama tọ́lọ́run fún láti jẹ́ kí ọ̀gá olórin ó blow tó náà sì fẹ́ fẹ́ aláàjì táyé sẹ́lúlà ẹ̀yin èèyàn tẹ̀ ń wò wá kí ni kí wọ́n ṣe.